ẹ̀yin olórí burúkú ìjọba nàìjíríà ṣe ti rí yìí tó ń pè sọ́tọ́ sọ pé ìlú ń wọ̀ọ̀kì òun lélẹ́yìí kí nǹkan kan máa ti ṣẹlẹ̀ òun ní ambulance ni ṣe ti rí ambulance ti dúró standby ṣe ti rí in case àwọn tó bá fara pa òun rèé ambulance ló tó lọ sẹpẹsẹpẹ yìí àwọn fire service rè ṣẹ́rí àwọn tó ń gbénu building lélẹ̀ wọn ò tí ì rí náà o ṣẹ́rí wọ́n lé gbogbo wọn bọ́ta ṣẹ́tìrì fire service nìyẹn ṣẹ́tìrì ó ní fire service ẹ̀yin olórí burúkú ìjọba nàìjíríà ẹ ẹ mọ̀jú kẹ balu yín jẹ́ lọ kẹ jówó lù yín kẹ máa gba treatment labroad olórí burúkú ní ṣẹ́tìrì fire service fire service bó ṣe tò ṣẹ́tìrì ambulance lọ́tún lọ́sì àwọn tó ń gbélé ẹ̀yin olórí burúkú nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ayé yìí máa bàjẹ́ ni tọmọtọmọ ẹ ẹ ẹ ń kó wa lẹ́rú nùlù àbàìstáì ẹ ní ṣòwò òun rè ká tiẹ̀ sọ pé àwọn british náà èyí tó dálẹ̀ inú ẹ̀ ló pọ̀ jù bọ̀ ẹ̀yin olórí burúkú tẹjọ́ gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà tẹ́lẹ̀ tún lu ìṣe ẹ̀ ń jí owó nàìjíríà kó káàkiri all over the world olórí burúkú yìí tún lọ jẹ gbèsè pẹ̀lú china ni china yìí náà lẹ́ẹ̀ máa ní kọ́ máa kó wa ń gòdì nínú ìlú wa ẹ̀yin wèrè ẹ tún jẹ wọ́n lówó ẹ tún jẹ gbèsè kiri tó sísì plane yín sísì gbogbo nǹkan tẹ́ ní káàkiri wọ́n máa sísì yín tọmọtọmọ ni gbogbo owó tẹ jí káàkiri ìlú gbogbo ẹ̀ ní kọ́sìsì ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní tẹ́ẹ̀lẹ̀ tún lù yín ṣe tẹ́ ń jẹ́ káwọn ọmọ ìlú yín máa sá káàkiri ẹ̀yin wèrè ìlú tó kún fóyín àti wàrà òfò lẹ́ máa ṣe tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń rúlu nàìjíríà ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní òun rèé wọ́n ti rí iná o ká má ṣe wá sọ nàìjíríà tẹ́ pé iná gbogbo lè máa ti jóná báyìí olórí burúkú yín àní rí fire service a ní rí mọ́tò mọ́tò àwọn ambulance tó máa rescue èèyàn ẹ̀yin olórí burúkú síbẹ̀síbẹ̀ kò sí nǹkan tá à ń jàǹfààní nínú nàìjíríà a máa pín ìlú yẹn gbẹ̀yìn ni tó bá yá wa fúnra la máa pa yín dànù ẹ̀yin olórí burúkú ìjọba á yàbò yẹn á pa yín dànù ni ẹ̀yin wèrè ẹ̀yin má ṣàǹfààní òfò lẹ́ máa ṣe tọmọtọmọ.